وعلى آله وصحبه أجمعين يوم الدين أو يوم إنه صلى الله عليه وسلم وحجر على وسلم gbọ́dọ̀ a fi fún wa lórí láti di alẹ́ ìgbà tí alẹ́ ti pọ̀ ìpàdé tó àti wà nínú tó di ọ̀nà nípa yọ̀dọ̀ kájọ ìfọ̀sí. a gbà pé alẹ́ fún wa níwọ̀n nípa àwọn tó lè ṣe pẹ̀lú gbàgbà ìfọ̀sí wà láyé àti mùsùlùmí ẹ̀jẹ̀ àwọn àtẹ̀kọ̀ láti ìlú òun náà ní sàrà sí àwọn ọjọ́ ní àwọn ọjọ́ ọdún tàbí táàbí ìdí ọ̀ka ìdí ọdún kọ̀tùlá. sàrà ó ní ìdájọ́ ó sì ní ọgbọ́n tó wà níbẹ̀ ó sì ní ọ̀nà táwọn ọjọ́ ó lọ́ọ́ fi mọ̀ sára rẹ̀ ó sì ní àsìkò tó di ọ̀la náà ó sì ní àsìkò tá a gbé fún àwọn èèyàn àti ibi tí a ti gbélé dáadáa wọn ní wọn bá sókè sókè sókè bí ọlọ́run bàbá ti fún wa ní àǹfààní láti fi gbé káfíńsì sọ̀rọ̀. alákọ̀ọ́kọ́ nínú dáhùn sọ omi nípa ìdájọ́ rẹ̀ ìdájọ́ sàkátọ̀ tó ní ọ̀la ìdí ọlọ́run wà á sọ́dọ̀ òun náà lọ́ra yẹn ètò ìdíje ọlọ́pàá ti lọ́ra yẹn ní sọ́lọ̀ ti lọ́ra yẹn nítorí gbólóhùn ọlọ́pàá sọ̀rọ̀ sọ pé máa yóò tẹ̀lé wọn tó yà pàpàdé àtọ́ àmọ́ ẹ bá tẹ̀lé ti tẹ̀lé lọ́wọ́ wọ́n máa ń tà wá la ẹ bá yẹ ìgbà tó lọ́wọ́ ti tẹ̀lé ti tẹ́ bá máa àlọ́dà àbí ìbọ̀ ọlọ́ọ̀ni fi wálẹ̀ ní ìran ní olùsọ́lé wọn lórí ọlọ́ọ̀ni wọn sì mọ̀ wọn iṣẹ́ ọlọ́run bá ti gbẹ́rọ́ náà yàn ìtọ́lọ́ sí ọ̀nà yàn ní sọ́lá tó wọ àdìsá àyà kejì ní ẹwà. ní àyà kàtó lọ́la wọn yà kọ́ bẹ́ẹ̀ ọlọ́run máa àti àkọ́kọ́ lọ sórí papọ̀ tó nítorí mẹ́fà wọn fún ẹni fún yí ẹ̀jẹ̀ sísè wọ́n máa dá àwọn àyè wọn dàgbó ìtọ́ka kọ̀ fún ìjàwọ́ bẹ́ẹ̀. àjẹpọ̀ ọ̀rọ̀ yẹn ló ti jẹ́ lórí àgbàlagbà ọmọdé ọmọkùnrin obìnrin ọmọdé àti ọmọdé mùsùlùmí gbólóhùn àpá àwọn àgbẹ̀dá ọ̀gá ọmọdé ọlọ́gà rẹ̀ ló sọ pé fọ́nrán ọ̀rọ̀ sọ́nù láì tẹ̀lé àtọ́lọ́ ìdàkẹ́tà ìfẹ̀tìrì ti jẹ́ ọ̀rọ̀ sọ́nù tẹ̀lé ìdàkẹ́tà ìfẹ̀tìrì ní ọ̀la rẹ̀ ní ọ̀rọ̀mọdọ́ ló sọ ọ̀rọ̀mọdọ́ tó wọ́n jẹ́ sọ́ọ̀rọ̀ ní sábà sọ́ọ̀rọ̀ kan ó tó bẹ̀rẹ̀ nínú dábọ̀ sọ́ọ̀rọ̀ ní ṣẹ̀yìn sọ́ọ̀rọ̀ kan nínú bàbá àtàwọn alẹ́ ní lórí àwọn alábí ìsìlámì wọn fún ta akọ àti abo òsòdé òjèbí àtọmọdé àtọmọdé àkàbílẹ mùsùlùmí ní mùsùlùmí mùsàlùmí àrẹ. òun mú ọjọ́ náà ṣùgbọ́n tí yẹn bá yọ ọjà àfọwọ́ àwọn àǹfààní àwùlẹ̀lẹ̀ kẹta kó máa yọ. bákan náà káàtó máa wáyé pé. ìjọ náà ní ọjọ́ náà ní ọlọ́run àti ọlá rẹ̀ bẹ́ẹ̀ jùlọ kò sí lọ́nà ìlú lórí kálukú ni o ọkọ yóò tiẹ̀ fún rẹ̀ ìyàwó ló ti kí ni o yọ yọ tiẹ̀ fún rẹ̀ nínú dúkìá rẹ̀ tí ìyàwó ọba ní ọkọ sí ọrùn ìtọ́jú ọkọ táwọn ọmọ náà bá ti ń ṣiṣẹ́ ara wọn tí wọ́n ń lówó lọ́wọ́ púpọ̀ jẹ́ pípọ̀ sí tọ́jà lórí sọ ọmọ náà yọ tiẹ̀ fúnra rẹ̀ tí ọba yìí sí ọwọ́ àlọ́nù bàbá rẹ̀ tí ọjà nù tí ọjà kàṣẹ nínú tó kó jẹ. ẹni tí ó ti yọ sàkàtúntì pétérì lọ́jà tó ti ní oúnjẹ alẹ́ ọdún alẹ́ láti sí ìlú yóò ti láti oúnjẹ alẹ́ ọdún yóò sì ní oúnjẹ tí ọjọ́ lọ́jọ́ ọdún tọ́ba lóúnjẹ alẹ́ ọdún àtijọ́ ọdún oúnjẹ wa á nínú tó dẹ́kun àwọn ọmọ yóò sàkàtúntì pétérì tó máa kọjá pé gbàgbọ́ jẹrẹ sẹ́kù nìkan o o ti lówó tó fi jẹ oúnjẹ alẹ́ ọ̀nà wọ́n dẹ́ tètè rà jẹ ọjọ́ ọdún náà sí wa wọ́n wá sẹ́kù ó kú èèyàn lọ fi ra oúnjẹ tó kù falẹ̀ kì í sọ́kù gbàgbọ́ àbájá bí a sọ̀rọ̀ náà ọmọ tó wà níbẹ̀ tọ̀tọ̀ wa lọ dé pé èèyàn wa lọ dé pé ẹni méjì ò ní bẹ̀rẹ̀ lábẹ́ pé yẹn àti wá lóúnjẹ alẹ́ tá a jẹ àti lóúnjẹ ọjọ́ ọdún títọ́ sẹ́kù kò ju yíta abilé yọ kàkà orí méjì lọ yọ orí méjì náà ìkọlọ́ ní pàṣẹ kò lọ́ ọ́nà wọn sọ̀tọ̀ àtò ẹ̀fá yọ ọ̀dọ́ ọ̀fẹ́ láti lágbára ọlọ́run adúgbò sọ pé ìdá ọ̀dọ́gbọ́n di amòye ìbá pàyẹ́ láti ẹ̀ka kàkà fáwọn ọ̀dọ́ ìfúnnasọ̀tọ̀ àtò bẹ́ẹ̀ láti lágbára mọ́ náà ìbẹ̀lẹ̀ ìṣèdára sábàláyé ìṣèdára sábàláyé bákan ada ìka wọn jika láti fi fún ọmọ àtọ̀rọ̀ níjọ́ ni àìsàn ọ̀dẹ̀ tó ọmọ gbàgbé ló dé tó dé ìgbà sábà tó fi fún wọn tuntun tẹ́lẹ̀ náà wọn lè bá akẹgbẹ́ àwọn tí wọn jẹ ọlọ́rọ̀ níbi ìtọ́jú kó lè bá àjọ tó fún gbogbo wa àwọn àbá àkọ́ni yóò tó àmì jìbìjìbì tó bí dákú wọn lọ́wọ́ jẹ̀bẹ́ rẹ̀ ogbégbé ti lò torí kó tó ti gbé wọn kù lábẹ́rẹ́ wọn kù lókun ọkọ̀ kọjá kàdé mu o tún wà sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ o sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ tó bákan náà yóò tún sọ nílẹ̀ ní oṣù tí ọlọ́run ọ̀gbìn yẹn tí ì náà wá jẹ́ ọlọ́rẹ̀ àwọn yóò rí ẹsẹ bí ah, ọmọ rẹ lágbájá onínú rí ni ẹni tó sì jẹun rẹ tó o gbé kàkẹ́ tí ó bẹ lọ́kọ́ bàjẹ́ lójú tẹ̀ ní ojú bẹ́ẹ̀ lọ tẹ̀ ní ojú bẹ́ẹ̀ lọ bákan náà ọmọ tuntun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kí ọmọ jẹ́ àpọ̀nà fún àwọn òdìẹ̀kúdìẹ̀ tó tẹ̀lé nínú àwẹ̀ wà dáadáa yóò tún máa wá jẹ́ ìtàbí ẹ̀yẹ̀rọ orí ọlọ́run tọ́lọ́run tó sì mọ̀ pé àwọn àtàkùn ìdúpẹ́ orí ọlọ́run lórí bí àgbẹ̀ ọ̀gá tó ń ti pín bá wa lórí ayé nípa nǹkan lájọ bẹ̀rẹ̀ tájọ parí rẹ̀. àti pé àdúgbò lórí lórí bí ọlọ́run bá tún ṣe lọ́rùn wà láti rí àwọn ìṣòro ìṣe nínú àwọn ọjọ́ yẹn. gẹ́gẹ́ bó ṣe wá látọ̀dọ̀ fáwọn àgbẹ̀dẹ̀ àwọn àkáàtì lọ́bí ọlọ́run tó fẹ́ tó má wọ́n lè jíṣẹ́ ọlọ́run sọ́dọ̀ ó ti gbàgbé àgbẹ̀rẹ̀ pépéré lọ́ra kọ́mọdé tọ́rọ̀mọ̀tẹ̀lẹ̀ tọ́rọ̀mọ̀tẹ̀lẹ̀ tó rọ́ọ̀tà àfọ̀mọ́ fún aláwẹ̀ nípa ìsọkúsọ ìwàkiwà tó wù nígbà nínú àwẹ̀ rẹ̀ àwọn àtìlẹ́ gbẹ́gbẹ́ tó kù tó ṣe máa wù ọmọdé àfọ̀mọ́ wọ́tọ́ rẹ̀ tẹ̀lé nígbà kí ni ó sì máa di oúnjẹ fáwọn tó ń jẹ aláìsí ọmọ nípa já àkọsílẹ̀ sọ̀rọ̀ ẹ̀ bá yọ síwájú kátó lọ kí nínú ẹ̀yẹ ìtajà tó bá kúrò ìran tá a fi yọ zakato fitiri ìran tá a fi yọ òun náà ti kọ àmì àdàbí yìí oúnjẹ tó bá jẹ oúnjẹ ọmọ èèyàn oúnjẹ tí èèyàn jẹ bẹ́ẹ̀ sábò mi pàtó jẹ sábò mi so tàbí bí ọkà bàbà bàbá gbàdó torí bá a lè sọ àgbàdo ní túwó òṣùwọ̀n a sì sọ fún wa pé kò sí ìdá abẹ́ bá bẹ́ẹ̀ lórí kàwáyé kọ́gbọ́dọ̀ àgbàdo yẹn tó ti bá wọn kó tàbí kó ti lọ́ọ́ lọ́ọ́ tọ́ba kó ojú ọ̀dọ́ wọn lè fi ṣe èkó tó tọ́ba tó bá wọn lọ yókù náà wọ́n tún ṣe kíni o wọ́n máa fi gbé dúró sí i lọ́ba ti wù láàárọ̀ wọ́n lè dúró sí ní ọ̀sán èkó sì tún lè wúlò ní alẹ́ bàtàn náà sí ti fi ṣe. oúnjẹ ọmọ nìyẹn ní ọ̀rọ̀ tàbí ìdòkèlì rèé tàbí akẹ́kọ̀ọ́ mílíkì gbígbẹ pàwọ́dà nìyẹn síbẹ̀ náà síbẹ̀ bẹ́ẹ̀ lọ nínú ìjọ ọmọdé nínú ìjọ ọmọdé ti bẹ lásìkò wa ẹ̀kọ́ ráìsì nínú ìdíkìlì ẹ̀wà gàrí náà kọ́ nínú ẹ̀ náà ni o gàrí yóò fi jẹba ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni àkàrà kìdí ẹ̀ lẹ́wà lẹ́tọ́ bá ti ẹ̀wà ló tún da gàrí sínú ẹ̀wà kò sí lè fi gàrí tí ọmọ àgbàwà gbé sọ́mù ẹ̀bẹ́ ẹ̀kọ́ ni àmì òkè àwọn ìjẹ̀bù tó bá ti rí gàrí yóò tún rí ata nínú sí i àtàdúdú yọ rẹ̀ tútù yọ rẹ̀ sínú rẹ̀ yọ wọn gbé jẹ papọ̀ káà ha kọjọ jọ wọn ni èyí tí èso jọ wọn ni ọwọ́ bẹ́ẹ̀ kò sẹ́nu tó ní tó ń bá tẹ̀lé ìgbàlá kí kọjọ jẹ fáwọn aláìní àìmí ìrírí kọ́ ní èrí ẹ̀yẹ̀wọ̀n ọ̀sẹ̀ dáadáa ẹ̀yẹ̀ mọ́wúlò pamẹ́lá èlùbọ́dà ní ìbọ́bọ́ ìlú ṣe kí ni oúnjẹ ẹranko níbi ìdàgbàsọ ìfètè aṣọ níbi ìdàgbàsọ ìfètè abọ́ níbi ìdàgbàsọ ìfètè ìtẹ́ níbi ìdàgbàsọ ìfètè owó níbi ìdàgbàsọ ìfètè. kódà ṣe fún ọdún náà fẹ́ ní ọdún ọlọ́run tààlà wọ́n ní tọ́ba jẹ́ pé owó tọ́ka sí ìdàgbàsọ ìfètè wọ́n ní tí ìbátan ti owó ìbátan ni pé yọ ọkàn lọ mú mú dùn ló ti bọ̀ ní owó ọ̀yà wọn ta wà lórí ìlú ti bọ̀ yọ wọn ojú mẹ́rin lé orí ẹni kan ojú mẹ́rin lé orí ẹni kejì ojú mẹ́rin lé kódà ẹ̀jẹ̀ káka yìí pé kí n fi ìlera lórí wọn lóko tó bá yọ fẹ́ wọn kí ojú bọ̀lú ẹ̀ ẹ̀ ní twenty twenty naira tí ó ti ọ̀pá rẹ̀ tí ó kì í máa tí ó wọ̀ mí dáadáa tí ó ti ọ̀lẹ́kùn rẹ̀ tí ọba bá wù fún ẹ̀ làwọn àlọ́ fún ọmọ tọ́ọ̀mù kàtà nílé òun làwọn àwọn afẹ́ máa fi wọn ọmọ wulẹ̀ mọ́jẹ́ kó tó máa dọ̀ la. sọ̀tàmọ́ àbámọ́ wọn ni tọ́ba jẹ́ kó máa ń bọ̀ ó lè kéde o owó pé o oúnjẹ là ń lọ́ra àti pé ìlú owó ọjà pàṣẹ lánàá nẹ́ẹ̀lú àwọn sọ́mọ́jì sọ́lá àwọn àìsàn kò sí ìyá pàṣẹ lánàá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀ṣẹ́ àti pé tọ́ba jẹ́ kó tó ni àdébí sọ̀rọ̀ bá sọ̀rọ̀ àgbà ti bẹ́ẹ̀ torí pé wọ́n bẹ lásìkò rẹ̀ àwọn tí wọ́n ti bùkà tó wọn ṣe kiri o wọ́n bẹ lásìkò rẹ̀ ṣùgbọ́n oúnjẹ lànàbí fi yọ wọn. àdébọ̀lá sọ pé ní yóò tọ́ bá ti tẹ́ kàlẹ́ ìgbà ilé ìyàwó àti ọ̀tá tẹ́ bá tẹ́ kọ́ ẹni yóò tọ́ba ti dàda lálẹ́ ni níbi ẹsẹ̀ wa tí o ti bẹ̀rẹ̀ lẹ́nu ọ̀nà ọ̀nà ìwà. Adébọ̀lá sọ pé tọ̀ ìlànà mi lọ́wọ́ yìí o. Ìlànà àwọn àròlé àbínimọ̀nà yẹn mímọ̀nà wọn tún lágbára sí lóṣìṣẹ́ àtúntò yẹn ọ̀dọ̀wọ́ yìí àrùbí kò sínú lànà àtúntò láti mọ wíyọ kò sínú lànà àtúntò ọ̀ṣìkú rọ́bì ọlọ́run tó lára rẹ̀ wà lọ. tọ́ nígbà tó wáyé láyé kí wàá ní àwọn tí wọ́n ta fẹ́ yọ nínú jẹ́ yìí. mọ́tò kan mọ́tò mẹ́rin ti ti sọ̀rọ̀ kan mọ́tò mẹ́rin ti ti sọ̀rọ̀ kan lọ́sọ̀ fún akpé kéka bala kan tẹ báyìí tó jẹ́ ọ̀pọ̀ táwọn tó wọn ti kú mi báyìí orí ìpàdé rẹ̀ wọn náà ti tó lẹ̀ ìgbìyànjú bẹ́ẹ̀ ní sọ́ọ̀bù ìpàdé rẹ̀ onímọ̀tò bẹ́ẹ̀ tó jẹ́ orí kan á ti wà níbi oúnjẹ tó dáa kọ́mọ́jì ti ọ̀dà nínú jẹ ẹ̀wà tó ti tú kọ́mọ́jì orí náà ló gbé wá lójoojúmọ́ kọ́mọ́jẹ pé iná ló gbé wá tó nǹkan jẹ pé oúnjẹ tó dáa náà ni wọ́n. ìgbà wa ni ọjọ́ náà nígbà tí òun alẹ́ ọjọ́ tó bá ti wọ̀ alẹ́ bí wọ̀ yìí tó ń bẹ̀rẹ̀ ìwọ̀ báyìí kàkà tó tìrìkìtì ọ̀nà lórí wa ẹtì bá bẹ láàyè nígbà yẹn zakato ìfitiri jọ náà kò yẹ o ẹni ọba ti fi láàyè zakato ìfitiri oṣù ìfi sọmọ àgbẹ ẹni gbà wọn gbà wọn wọn kò fi omi tí ó ń wọlé wọn lọba kú zakato ìfitiri sọmọ àgbẹ torí pé zakato ìnọta fìkẹ lọba ìtùnú zaka ìtùnú oṣù ìtùnú láyé nítorí wọn wá ṣẹpọ ẹgbẹ ìgbẹbí tí wọn sọ ní ẹgbẹ ìtùnú ọba láyé sọ̀rọ̀ àwọn àbí ọmọ ní ó kù díẹ̀ tó ń wọ́wọ́ àti ọmọ kàkà yìí ìṣẹ́jú péré ní ìṣẹ́jú méjì mẹ́ta mẹ́rin bá láyé lọ́wọ́ ìwọ ọmọ yẹn ayọ̀ kàkà tó ti ti lórí ẹ̀ torí pé ìṣẹ́jú díẹ̀ bá láyé so bákan náà ìtùnú wá sí kíni o ó sì tún bá ní láyé bákan náà òun ni àsìkò tó jẹ́ ọ̀nà àsìkò mi ìfẹ́ tó jẹ́ àsìkò tí ọjà tí kò tó náà ṣe tó sì tó náà ṣe lọ́la tó dáa ó náà lọ́dọ̀ kó ọ̀tún la gẹ́gẹ́ bí àbáwá àtúnláyé ọ̀wá mẹ́mà àtúndé ọlọ́tẹ̀rẹ̀ tó máa ń bẹ̀rẹ̀ sí máa yọ lọ́dọ̀ kó ọ̀tún la mọ̀ síbẹ̀. ìgbà wo láwọn tó kú àwọn tá a kú òun náà tá ti yọ àsìkò tá a fẹ́ ká àsìkò méjì ò náà àkọ́kọ́ tọba jẹ́ pé síwájú kó tó lè bá sọ̀tọ̀ ọkọ̀ sọ̀la yẹn tàbí ká yóò kó káta àwọn yẹn ti kíni o lọ síbẹ̀ ní ìtọ́jú àti kọjá àárọ̀ ọjọ́ lọ síwájú ká tó lọ kí ó torí kọ́nù ó lè kánú orí kẹ̀kẹ́ sára àbàtì rírà ìṣègbè fún alábẹ́ àṣùbà àlàpẹ̀rẹ̀ ẹ̀gbọ́n òkú mi kánà wọ́n mi kánà balaye ya wele mutu ọjọ́ òṣèlú ilẹ̀ bá wọn àwọn ọmọ ìyá yẹn kódà ọmọ ọdí ọjọ́ lórí ọmọ tó má ti di jọwọ láti jẹ wele ìlú jẹ wọlé kó jẹ ẹ mọtò kan ọ ìwọ láti lórí náà ọdún ni. Hmm. káfíńtà ti àgbègbè yẹn tọ ìgbà wo ìgbà àbí lẹ́yìn náà àyèwò láwọn àti ha zakato ìpèsè so tí àtúntò tá a sọ yẹn sọ pé ká tó sọdọ fún àdéhùn àbáwá àti láwọn àgbàdo lókè pé ẹni tó bá ná tó bá gbé bẹ́ẹ̀ ni tí ó ní aláìsí síwájú ká tó gbé wọn zakato lọ́wọ́ bá ní tó bá jẹ́ pé lẹ́yìn ìgbà tá a ti gbé wọn náà ní ló ṣe àyàfi tó bá jẹ́ pé ẹnìkan ọdún bá ní ojú ọ̀nà lójijì kò lérò pé ìjọ lọ́dún ọ̀jẹ̀ ọdún bá kà ra nǹkan yẹn ní ọ̀rọ̀ àti lẹ́yìn ìgbà tó bá ní ilé wù láti sọ̀la ibi tó tọ́jú báyìí náà ti lọ sí sọ̀la àti tí orí ìwé kò sówó mẹ́ka lọ́wọ́ rẹ̀ ibi tó wà ní tọ́ba dé tọ́ba àrùn ọlọ́wọ́ gbà lọ́wọ́ tàbí bẹ́ẹ̀ kọ́ ó ti ẹ̀sìn ìràbá yìí lọ́pọ̀ ní kí ni tí ó gbèsè àti lẹ́yìn ìgbà tó sọ̀la àsọ̀tò tọ́ àyè tí a wá ha òun náà ní ààyè agbègbè tá a wà agbègbè tá a wà láti ha àwọn aláìsàn ń bẹ ní tòsí wa láti ó dàgbà fẹ́ mọ̀lẹ́bí wa àgbà láti gbé wa tàbí ilé bọ̀ wá tàjọ ń wélé tọ́jú aláìsàn lè lọ. tí ọba ti bẹ́ẹ̀ láti ẹgbẹ́ lọ sí àdúgbò mi wọn aláìní pẹ̀lú àti àwọn òkú tí wọn ò ní ọmọ òrùka tí ó sì fún wọn wọn tálíkà yẹn náà tá a mọ àgbè fún wọn. èèyàn lè sọ ipe tọ ẹni bá mọ ọ tí wọn bá gbé gbàgbà pé ìpèdírì wọn bá wẹ tí wọn fún ẹ jẹ kọjọ tó ti wà lápò sí kankan tí àwọn ọkọ abẹ jẹ ní ọlọ ọdún ètò bá máa wọ ẹ ṣé máa ń mú náà kọ́ mọ̀ pé mi ní ní ìmáàmù lágbègbè náà tí wọ́n bá ti gbé lọ sọ́dọ̀ ìmáàmù àwa ìmáàmù kọ́lá ní àwọn tálíkà ti ń bẹ̀rẹ̀ yìí wá tí wọ́n tó tí wọ́n ti lè sọ fún wa pé kò sí kankan lẹ̀ torí wọn ni wọ́n ti gbé wá fún wa. tọ́ba lọ pé tó máa mọ̀ náà jálá ìdí kọ́ kàtà pé kó ti má jẹ́ pé ìtọ́jà lòó yóò wà ní ìjọba sí àwọn máàmù. ṣùgbọ́n náà dáhùn ti bẹ́lẹ̀ yorùbá ni pé táwọn ìbá gbéra sọ́dọ̀ máàmù báyìí máàmù màtàdé àwọn àbí ìwòrán ni gẹ̀ẹ́sì wo ọmọ yìí tẹ̀sí o tẹ̀lé o ti báyìí lọ tẹ̀lé o tẹ̀sí o yọ náà bàjọ́ pàdé láti amọ̀tẹ́ tó lẹ́yìn ní báyìí ọ̀nà ọjà tó lẹ́yìn ní rọ́ọ̀bù. Èmi pẹ́lú mi yóò lọ máa bá jàmá rẹ̀ tó gbé lọ pẹ́lú mi yóò tó máa bá tẹ̀lé o. Balabaja ní ìmọ̀ bó ti láti jàmá. Lọ́jọ́ tọ́lọ̀ òkúta àbí lẹ́yìn àwọn àlọ́gbé dà kà lẹ́yìn ìmọ̀ yẹn tó ọbẹ̀ tó sọ bàtà kìá àmà tó bá yẹ kí mọ̀ mọ̀ ẹ̀rì máa ń lò lò láyé kó tó kú kọ́ èyí tó aláǹdọ̀ tó fi hàn sẹ́yìn ẹ̀yìn kẹrẹ̀ ìrìn àjò tó tẹ̀sí nínú ọ̀rọ̀ jákàbá rẹ̀ jákàtò ìfẹ́tìrì ìdí ni gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ibẹ̀ ni wọ́n ti mọ pàtàkì sóńjà àwọn àbáyé mọ pàtàkì sóńjà tó bá ti fi jákàtò ìfẹ́tìrì wọn ní débi sọ́nà lásán débi sọ́nà lásán wọn mọ̀ pé sọ́nà bẹ́ẹ̀ ìmọ̀ràn yẹn lọ́nà agbáwẹ̀ tí ọ̀sẹ̀ bàbá tó di fi kí wọ́n láwẹ̀ rẹ̀ dé wọ́n láwẹ̀ rẹ̀ rọ̀ lókè ìyá àdáhùn ẹ̀ àwẹ̀ rọ̀ lókè mi ò onídìí ọtí sọ́mà ńlọ lórí gidi lọ́ba tó yọ sàkátó ìfikiri ní oṣù kúkẹ́ lọ sí ìsàmọ́. Èrìbáyìí tẹ̀lé pé ọmọ pàtàkì súnà lẹ́yìn ọmọ pé súnà yìí wọ́n rẹ̀ wá lórí lọ́pọ̀ súnà wọn lọ́rọ̀ o ò sí máa sọ gbogbo rẹ kọ́nà sókè àti ikú bá rẹ kọ́nà sókè bọ́kùnrin o ò sí pé pé ọ̀nà o sì máa pé kọ́ ọ̀dùn ìlú àkùnrin rẹ̀ sọ́kànà àwọn aláìsí àgbègbè wa àà ẹ̀ tó wí táwọn dáhùn tí ọba ti wọn lágbègbè wọn lábàá kò lọ sí agbègbè ní. táà àgbègbè sàtọ́lẹ̀ wípé wọ́n gbé sàkà wa lọ síbi kan sàkà tó gbé wa lọ síbi kan àyàfi tó bá yẹ dáa ètò tó wọlá jọ àyè lọ́dọ̀ gbé màkà gbé màdínà gbé bẹ́ẹ̀ sí ìmọ̀tẹ́. wọn náà wọ́n sọ̀rọ̀ àwọn pàápàá jùlọ nígbà tí kòrónà tún bẹ́ẹ̀ dà àti ìmọ̀kúrò dàda lára yìí àwọn tí ń gbé fún ni gámbéèrè wọn gẹ́gẹ́ bí ìsìnkú àwọn ọmọdé lónìí wà ní bíbá ìpè náà ẹni tí ò bá ti rí sáríkà tí ó lòkù láti fi rẹ tọba tó wá bíbá yìí kíákíá bí irú àwọn àsìkò yìí bí alẹ́ bí sọlá tó sọmọ yìí àti tìbá tẹkẹlẹ o á fi èdè gbọ àwọn tí àjọ òfìsì lọ́dọ̀ àwọn tí wọn bá bùkátà àti kàtàlẹ sí tí wọn ti bẹ̀rẹ̀ àwọn òbí rẹ ló yìí o owó tí kọ̀ọ̀kan ní yọ ẹ̀kẹ́ àtọ̀lẹ́fẹ́tì àti àwọn sọ̀fà àwọn ọ̀tá àwọn ọ̀sà àfọwà. ìwádìí sàkà àtọ̀lẹ́fẹ́tì ní èèyàn méjì ó lè pàdé lọ́dọ̀ ẹ̀ka sọ̀tọ̀ èèyàn méjì lè gbé sàkà àtọ̀lẹ́fẹ́tì gbé èèyàn kan tó bá jẹ́ pé èèyàn kan tó fẹ́ gbé gbé ó ní mọ̀lẹ́bí tó kẹ́ni. pàápàá ti lọ́wọ́ èèyàn méjì tó gbé wá náà sì ní mọ̀lẹ́bí kéékèèké ni wọ́n wọn àtọ́ máa ń yàwó ọmọ kan wọn àtọ́ ọmọ mẹ́tì ìyàwó wọn á fẹ́ kó tó níyàwó méjì tó sì bímọ ní méjì láti mẹ́wàá tẹ̀gbẹ́ ìgbàkátò fífi ẹ̀tọ́ bá wọlé báyìí sọ́ọ̀nù. tó bá jẹ́ pé yẹn bá kó lé ní ìgbàkátò fífi ìjọ ló ń jẹ yẹn náà táwa dá gbogbo àwọn àjẹjá sọ̀jẹ̀ báyìí tàrígbé bákan náà ń tàdá àwọn papọ̀ ẹ̀wà tàrígbé náà ń tàdá àwọn papọ̀ gàrí tàrígbé bákan náà ń tàdá àwọn papọ̀ tòtò àbáfẹ yẹn fún àwọn ọmọdé kálíkà àbùkátà àtàtúntò máa fi gbójú yọlẹ àbí sọọrọ yọlẹ yẹyẹ mọ ìtọjẹ bùkátà rẹ kàfẹ àfẹrẹ ti bùkátà rẹ kàfẹ wà bùkátà wọn kàfẹ bẹ́ẹ̀ náà láti mọ jẹ ìpìtọ wà ó àkàtẹ mọ kí n ṣe kú yíyan kan ní o torí ìjọ mi ti ọdún mi fẹẹ lóbi òbí kìíní kan dá ẹ ẹ kà síbẹ̀ tètè táwọn kan tó wá báyìí wọn tẹ fi fún wọn wá kì orí méjì mẹ́ta mẹ́rin máa ń fi pàdé sí lábẹ́ ẹ̀rọ ìdájọ́. eléyìí àti kò di ẹ máa ti ní ọ̀dọ̀ wọn sọ abẹ wọn sọ àwọn ọmọ ìlànà ìlànà ìlànà wọn kò sí àwọn tó wọn tó wọn tó wọn tó wọn. tọ́ba ti ní ìyàwó búrọ́dà ní ọ̀dọ̀ wà ní ìgbò kan ó lè lọ gbé tí ọba ní ìgbà tó lè ṣe dáadáa fún bẹ́ẹ̀ náà ó lè lọ gbé ó lè ọ̀sán káfíń ní ìgbà tó gbà tó lè jẹ́ aláìgbẹ́ yìí ti di òkú náà wọ́n lè sọ wọn láwọn máa ti gbà kó ní láwọn fẹ́ sọ ọdún wọn ti já kan pé kò lè sá mi lónìí bóò ní mùsùlùmí kì í tó tó tẹ̀sí sí ìwé já táwọn tó ń gba mọ́kàndínlọ́ yẹn tó wá pẹ̀lú kílódé tó ń fi já ta lọ́sọ̀ fún ọ pé kí wọ́n já lọ ta lọ́sọ̀ pé kò ní sáré bóò ni wọ́n ti ká sí wọn lè jẹ́ pé wọ́n já kàn mùsùlùmí gidi tó gbádùn sọ̀rọ̀ sọ́wọ́ lọ lè fi lórí lọ́mọ wá àwọn ajẹ́ pèsè ajẹ́ pèsè tàbí ẹni tó rí àwẹ̀ ní fìtínà ìwà aláwọ̀ pọ̀ ẹni táwọn bá lọ tó gbọ́rọ̀ tí àti ọlọ́wọ́ bá sọ ká àwọn àtàlà tó tẹ̀lé tó gbọ́rọ̀ tí àti àtàlà tó tẹ̀lé ẹni bá wọn kú ẹni tó ti ẹ̀dá kò kéyìí ó di ẹ̀jẹ̀ náà ìgbà tó wá jẹ́ pé gbàgbé lè máa tọ́fẹ́ màgà rẹ̀ wọ́n sọ pé àwọn àti oṣù ṣéke kí lọ́ bá ti kú ìbá àdó tó lè fi. sùhàn mọ́ sálẹ̀ ẹ̀ka oníbèrè sábẹ́rì yìí pé kí wàá ní ọjà náà ṣé ẹ̀wẹ̀ ọ̀gá náà wọ́n gbà àbí wọ́n ní kẹ̀kẹ́ wá ẹ̀yọ̀ ọ̀gá náà wọ́n gbà èyí tí wọ́n jà náà wọ́n gbà èyí tí máa ń jẹ́ káfíńtà ọ̀bá àti kẹfà ọ̀ tí máa ń lo wíwú kẹfà ọ̀ kékeré súnmọ́ yàtọ̀ sọ̀rọ̀. nígbà tá a wo oúnjẹ wa tá a jẹ lálẹ́ ọdún àti lọ́jọ́ ọdún nínú èèyàn mẹ́jọ tí ń bẹ lábẹ́ ìkápá wa èèyàn méjì làwa lọ́ wá sẹ́kù tá a fẹ́ rí o wọ́n ní tí ọ̀dà ní ẹ̀dùn gbogbo ni àbí èèyàn méjì nígbà tí ẹ̀sìn ọ̀pẹ́ sí èèyàn méjì náà ẹ̀yìn àti pẹ́sẹ́ èèyàn méjì èèyàn méjì náà nígbà tí ẹ̀sìn pẹ́sẹ́ àkàtọ̀ ìfẹ́sẹ́lẹ̀ olóòdì wọn olóòdì wọn èèyàn méjì ò lè jẹ́ èèyàn mẹ́jọ èèyàn méjì náà ló ní kápá ẹ̀mí ara àtìyàwó ẹ̀dá wẹ̀ ọlọ́run bá jọ sí fún ọ والله تعالى سبحانك اللهم وبحمدك